إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدل هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أتوقفوا الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجي لوري دلك ولكن صحيح البخاري كتاب الأدب ní ọ̀sẹ̀ tí ó kọjá abára sọ̀rọ̀ nípa hadith hakim bin hizan ìtàn láwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún òjíṣẹ́ ọlọ́wọ́ bá ipe ya rasulullah ilé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ara àìsàn òmùra ni كنت أتحنث بأبي الجاهلية من صلة وعتاقة وصدقة أو ككتم من شيء شواد كنت إسلام ní àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tí mo fi ń sin lọ́n ní sí láti bí kí adẹ́bí pọ̀ káṣe dáadáa táwọn òbí wa àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n wa àbúrò wa àwọn ọmọ ya wa ká ṣe dáadáa sí wọn wọn ata akọ́tù ká so okùn ní ọrùn ẹrú wọn tọ́da akọ́tù ká ṣe ìtọ́rẹ àánú fún àwọn aláìní hàní sí àmì ẹjírí eré òjíṣẹ́ ọlọ́run ọba mo fẹ́ mọ̀ jẹ́ mo sì ní láàdá àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn yẹn alóso fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nípa pé àwọn nǹkan wọ̀nyí kóhun tó gba ìsìláàmù lòun ti ṣe wọ́n kò ń ṣe ìgbà tó ń gba ìsìláàmù bẹ́ẹ̀ ni kí agẹbí pọ̀ nǹkan tí ìsìláàmù encourage wa ni ká ṣe tọrẹ àánú nǹkan tí ìsìláàmù encourage wa ni ká tú okùn lọ́rùn ẹrú nǹkan tí islam ẹnkọrí ju wa lé lórí ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n tó fi ń béèrè òun ni wípé àwọn nǹkan wọ̀nyí òun ń ṣe wọ́n síwájú kó tó di mùsùlùmí ìjọ wo ni ládàá àwọn nǹkan wọ̀nyí bí ani anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé atlantu ala ma salafa min khayrin islam tó kò àfẹ́kì dáadáa tó ṣe wípé o ti ṣe síwájú dàbí dáadáa tó ṣe síwájú àìjẹ́ mùsùlùmí rẹ̀ ń gbà tó ṣe kò ní kò mọ́ni ládàá rẹ̀ ó kárí ó bá àwọn nǹkan dáadáa tó ṣe ládàá rẹ̀ ó kárí ó bá wọnú ìsìláàmù ni sọlẹ̀ jẹ́ orí ńláńlá tí Allahu subhanahu wa ta'ala fi ó ṣe fún wa tó bá bẹ ní rúmbà rẹ̀ yóò ní àwọn nǹkan yẹn wéètì gbogbo ẹ̀ torí wípé kò sí Islam ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí nǹkan tí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó fi dá lẹ́kọ̀ọ́ ó ṣe ní ìṣe wípé dáadáa tá a bá ṣe nígbà tí a ti jẹ́ mùsùlùmí àgbàlá dáadáa yẹn nígbà tí a bá di mùsùlùmí lára nǹkan tí a fi nílẹ̀ òun náà ni wípé ká ní aburú lèèyàn ṣe ṣíwájú kó tó gba ìsìlámù ìpele yìí kò ní máa jẹ́ kárí over wá sínú islam torí pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé al-islam yajubbu ma qablahu sábà ti gba islam àwọn iṣẹ́ aburú tá a ti ṣe tẹ́lẹ̀ ní àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tá a ti ṣe tẹ́lẹ̀ islam wa máa bá ṣùgbọ́n tó bá yẹ pé iṣẹ́ dáadáa la ṣe wọ́n gbé wá sínú islam wa a lè gbalada rẹ̀ ṣùgbọ́n bá yẹ pé aburú ní nǹkan ṣe ṣíwájú ká tó gba islam islam wa máa parẹ́ dáadáa tá a bá ṣe ṣíwájú ká tó gba islam a gbé wọnú islam tá a gbalada rẹ̀ eléyìí lára orí ọlọ́run bá subhanahu wa ta'ala ni tó bá ń bẹ lérò ń gbọ́ ọlọ́run ọba kò bá sọ pé aburú tá a ṣe ká tó gba islam yẹn wọ́n ó fi ya rẹ̀ jẹ́ wá lẹ́yìn gbà tí a bá gba islam ṣùgbọ́n lọ́wọ́ bá ní rárá al-islam yajubu ma qablahu ẹ̀kọ́ tánàbí wa muhammad sallallahu alaihi wa sallam tí ó fi kọ́ wa òní pé islam máa ń fọ gbogbo tí ó ti lọ ó máa ń fọ ọmọ ni gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ fún wa ipe kulli alladhina kafaru in yantahu yughfar lahum ma qad ọlọ́run wa subhanahu wa ta'ala ike sọ fún àwọn kèfèrí sábàbí lè jáwọ́ ní gbogbo àwọn kẹta ṣe sẹ́gbà ìsìláàmù ní ìtọ́ ti ṣe síwájú ọlọ́run ọbọ̀ ṣe kí ni yóò ṣàmójúkú rẹ̀ fún wọn sọ alìsìláàmù yẹ jùbù máa pàdé wọn fún nǹkan tó wá dá fún wa òun ni pé ẹni tí ó mọ̀ pé ìsìláàmù ti ti gbogbo àwọn aburú ó ti parẹ́ fún aburú tó ń ṣe síwájú kó tó gba ìsìláàmù ní tó pọ́n lé ọ̀wọ́ ni pé kó mọ́ padà síbi àwọn iṣẹ́ aburú yẹn mọ́ lẹ́yìn ìgbà tó ti di mùsùlùmí kó mọ́ tún padà síbi àwọn iṣẹ́ aburú yẹn mọ́ tó bá padà síbi àwọn iṣẹ́ aburú yẹn kọ́ eléyìí àwọn afẹ́sì wọ́n jẹ́ ká mọ̀ wípé tó bá ṣe pé kúfù ló padà sí lẹ́yìn ìgbà tó ti gba ìsìláàmù tó tún wá padà sínú kúfù padà so èyíhùn ẹnu àwọn afọ àpò lórí wípé kúfùrù tí ọlọ́run ọba tí ó ti ṣàbójúkò fún àtàwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ti ṣe ń gbà yẹn wọ́n tún padà wá so kó bá ti jọ́ pé ní alìkìyàmọ̀ wọ́n ó jẹ́ níyà méjèèjì wọ́n ó jẹ́ níyà méjèèjì torí wípé torí ìsìláàmù tó gbà òun ni ò bá fi jàǹfààní ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ tọ́tọ́ bá wọ́n lò ń padà sínú kúkú ńkọ́ àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn náà padà wá tó yóò máa jẹ́ nǹkan tí ó jẹ́yà rẹ̀ náà tó bá di jọ́ nǹkan di àkíyàrá ṣẹlẹ̀ ẹnu àwọn àfọ àkòlù yẹn ṣùgbọ́n báyìí pé nǹkan téèyàn ṣe nǹkan yẹn nígbà tó wá gba ìsìláàmù a ní alìsìláàmù yajubu ma qablahu alìsìláàmù yajubu ma qablahu nígbà tó tó wá wọnú ìsìláàmù padà ó kọ̀ntínú ọtí mímu àbúmọ̀ ń ta tẹ́tẹ́ kó tó gba ìsìláàmù nígbà tó wọnú ìsìláàmù ó kọ̀ntínú tẹ́tẹ́ títa ìsìláàmù ta ló ti pa nǹkan tí ó lọ rẹ̀ parẹ́ àbí kò parẹ́ tẹ́rẹ́ni ẹ ṣe ń kọ́ntínú ìwọ̀ ẹ̀ṣẹ̀ tó ń ṣe tí ó tó kú tí ó tó kú fún yẹn ó ṣe ń kọ́ntínú rẹ̀ arínú àwọn àpá àtúntọ̀ yìí pé ìsìláàmù ti parẹ́ ó ti parẹ́ nù ọtí mímu tó mu nísìnyí tẹ́tẹ́ títa tó ń ta nísìnyí òun ni wọ́n jẹ́ níyàlé lórí tó bá ń bẹ ní orúkọ ọlọ́wọ́ bá láti lè ṣàmójúkúrò fún ó lè ṣàmójúkúrò fún ṣùgbọ́n òun ni wọ́n jẹ́ níyàlé lórí èyí tí islamu tó gbà tó ti akúrò kò ti akúrò nù fáìlì tuntun ló ṣí nìsí so èyí wù ni wọ́n jẹ́ ń yà lé lórí tó wá dẹ̀ ń bẹ ní èròǹgbọ́ ọlọ́mọba láti ṣàmójúkúrò fún ó lè ṣàmójúkúrò fún ṣùgbọ́n pé ìyà ọtí tó ti mu tẹ́lẹ̀ yóò padà wá ìyà zina tó ti ṣe tẹ́lẹ̀ yóò padà wá eléyìí ara wọn àfa tí wọ́n sọ ike rárá àdẹ̀rọ àwọn àfá àti sọ wípé ìyá rẹ̀ ó padà wá ìyá tí ó ti ṣe níṣà ìgbà tẹ́lẹ̀ yẹn yóò padà wá ní àti tàwọn ẹ̀ṣẹ̀ yẹn padà wá so tí ó wá jẹ́ nǹkan tí wọ́n fi jẹ́ ń yà nínú Islam bí aláyé ń lé àti bá ìjọ ń gbé ẹ̀dẹ̀ àkíyàmà torí wípé Islam rẹ̀ kó tó lè pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ kó lè pa gbogbo àwọn nǹkan tí ó ti ṣe sẹ́yìn kò jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ń ṣe yẹn ó tún kọ́ntínú ẹ̀ nínú Islam ẹ̀ṣẹ̀ tó ń ṣe yẹn ìgbé ó tún kọ́ntínú ẹ̀ nínú Islam eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn náà ni wọ́n dúró lórí eléyìí tòbí tí ó pọ́n wálé òní wípé àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tíyàn ti ṣe ṣíwájú kó tó gba islam kó dìbò ń jìnà sí àwọn nǹkan yẹn nígbà tó ń wọnú islam torí pé gẹ́gẹ́ bí apá kan àwọn àbá ṣe sọ ètò súnmọ́ ò ní pé kí àwọn nǹkan yẹn kí ó padà wá anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní man ahsana في الجاهلية ẹni tó bá fi lè ṣe dáadáa nígbà ìmọ̀kan tó ṣe yí pé ó tún wá ṣe dáadáa fi Islam ìwé yẹn bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni wújìrà wọ́n tún ẹlẹ́sìn bí awọ̀lù àkùn ìgbó ṣe àti tí ó ṣe lẹ́yìn yẹn gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé wọ́n mọ́ afá àfi Islam ẹni tí ó bá fi lè ṣe aburú tó ṣe aburú fi islam lẹ́yìn ìgbà tó gba islam ó ní wúhìdà bin awwal wal akhir wọ́n jẹ níyà àkọ́kọ́ àti kejì so lẹ́yìn àwọn àbá kan tú àbá àfi islam yà ní káfàrà bàbá islam lẹ́yìn ìgbà tó jẹ́ mùsùlùmí ó di kèfèrí padà àwọn kan àbá àfi islam ìtumọ̀ ẹni kó ṣiṣẹ́ aburú ẹni iṣẹ́ aburú ló ṣe ó lè jẹ́ ìná ló ń ṣe tẹ́lẹ̀ kó tó ní gbogbo islam gbà tó tó lọ ń gba islam ó kọ̀ntínú ìdùnnà ṣíṣe yẹn so ó ní kí ni ó hílà bil awwali wal akhir ṣùgbọ́n tó ṣe yí pé àká àtijọ́ ìlíyà wà sánà islam ó wà tí ó dá nígbà àjà ìlíyà ó dẹ̀ wùwà tó dá nínú islam ni so lọ́bí áfẹ́ bil awwali èyí tó ṣe lákọ̀ọ́kọ́ yẹn wọ̀n ní dẹ́yà lórí ẹ̀yìn torí pé kí ni islam yẹ jùkú kọ̀bùlẹ̀hù islam máa pa ní tó ṣíwájú lẹ̀ ẹ̀ṣẹ̀ tí yẹn tó ṣe ṣíwájú islam máa pa rẹ̀ ṣùgbọ́n tó wáyé pé ẹ̀ṣẹ̀ tó ṣe nígbà jẹ́ ní àyẹ̀ ó tún kọ̀ntínú ẹ̀ nínú islam ó kì dàbí awali wal akhiri méjèèjì ni wọ́n fi ẹ̀ jẹ́ tó aláwọn kan tún kúfùrù ló túmọ̀ sí àwọn kan ní ìwà aburú tó ṣe ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lára nǹkan tí ó fi kọ́ wa ní ẹ̀kọ́ òun náà ní wípé ká gbìyànjú láti túbá kúrò ní gbogbo nǹkan tá a bá ṣe ní nǹkan tí ó èyí ò tí ó fi ní lẹ́mìí balẹ̀ ẹni tí ó jẹ́ mùsùlùmí kẹ́yẹ pé kò ń ṣe kó tẹ́sì kèfèrí wò rí àwọn òbí ẹ̀ wọ́n bí sínú ìsìláàmù ní àwọn nǹkan tó lọ́wọ́ bá ní òjá kájínà sí ọlọ́wọ́ bá ní láàyè lẹ́ní náà àmọ́nu túbú ìlàlá tawbatan nasuha ọlọ́run ló pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹ̀túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní ìtúbà tó ṣe pé ó mọ́ kangakanga ìtúbà tó ṣe pé kí ni kò ń ṣe pé yẹn ń dìsí ìwú ààrẹ tó lóun dìsí ìwú ọlọ́wọ́ bá ni ní ìṣe ní ẹṣẹ́ ìnáma ma ṣe é ma jáwọ́ bẹ́ẹ̀ lẹ́mí kò ní padà sílẹ̀ ní ìfẹ́ mu tí ma má mú un ma jáwọ́ bẹ́ẹ̀ lẹ́mí pé o ò ní padà sílẹ̀ eléyìí àtàwọ̀bẹ̀tù nà tó fọ̀ òun náà kí ajáwọ́ bí ẹṣẹ́ kádà ní lẹ́mí pé kí ni a ní padà síbi ẹṣẹ̀ yẹn mọ́ kí nǹkan tẹ̀ bá tó wá tẹ̀ wá jáwọ́ téèyàn kó sí i èyí wò takùtà wà tó nà so ìdí yẹn jáwọ́ ń bẹ́ tó dẹ̀ lẹ́mi tó ń wò fún ní padà tó nǹkan yìí wọ́n so eléyìí àtàwà tó ànà so ọmọ ènìyàn ẹlẹ́ṣẹ̀ ni wá a máa já sí kòtò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ṣùgbọ́n agbọ̀rù lẹ́bi pé kí ni ìtọ́lọ̀ ń fẹ́ ká ṣe láàmà ṣe ìtọ́lọ̀ ń fẹ́ ká jìnà sí ohun láàmà jìnà sí eléyìí agbọ̀rù ní lẹ́bi abádẹ́jì sí kòtò

عن دينه فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة فأولئك أصحاب النار هم في أخالهم ọlọ́run ní ẹmọ̀ ẹni tí ó bá lọ jáde kúrò ní ẹ̀sìn rẹ̀ tó ló ń wo ṣẹ̀sìn islam mọ́ ọ̀nà tí yẹn fi jáde kúrò ní ẹ̀sìn pọ̀ jàǹtìrẹ́rẹ́ ẹlòmíà jáde ní islam látara wípé ó sọ́tọ̀kúsọ nípa ọlọ́run ọba allah ẹlòmí ó jáde kúrò ní islamu látara wípé ó sọ́tọ̀kúsọ nípa òfin allah nípa ọ̀rọ̀ allah ẹlòmí á jáde kúrò ní islamu látara ìrí àlẹ́lì muhammad sallallahu alaihi wasallam ẹlòmí á jáde kúrò ní islamu látara ìsọ̀sọ́kúsọ nípa àwọn màláíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọlọ́ jẹ́ pé táwọn afá bá ń sọ̀rọ̀ ń pa àwọn nǹkan tí máa ń múyàn jáde kúrò ní ìsìláàmù hundred ni wọ́n nǹkan tí máa ń múyàn jáde kúrò nínú ìsìláàmù tí ìrúsẹ́ yẹn kí àwẹ̀ tó ń gbà áàdù tó ló ń lọ òmúra tó ń ṣe zaka tó ń yọ tí gbogbo ẹ̀ òfin ní wúlò mọ́ hundred làwọn nǹkan wọ̀nyẹn àti fún alákòjú rẹ̀ nínú mọ́ṣáláṣí náà rí àwọn tó ṣe wípé wọ́n wò pé àwọn ń ṣàwàrà ẹ̀wọ̀n pẹ̀lú mí láìkí kó mọ́ ṣẹfẹ̀ ó wá ń sọ ìkànnì wọn sọ ń jọ́kan pẹ̀lú àwọn èèyàn wáyé ó tọ́ka sí ànábì wa sallallahu alaihi wasallam àtàwọn sáré wọ́n fẹ́ lọ sójú ogun kan ní wọ́n fẹ́ lọ bá wọn romance wọ́n fẹ́ bá wọn jà àwọn kan wá ń ṣàwàdà láàrin ara wọn sí pé àwọn èèyàn wa yìí elébi ni wọ́n elébi òun ni wọ́n àwọn èèyàn wa yìí ọ̀lẹ ni wọ́n hàn kojú àwọn bàbá lásàrò àwọn èèyàn wa yìí òkúrọ́ ni wọ́n àwọn ilé ìjọ́ lè kojú àwọn èèyàn fún jàsọ gbogbo nǹkan yìí ìkọ́nà àwọn tàbí tó wá gbọ́ ọ̀rọ̀ yìí tó ń dúó dédé ọ̀rọ̀ yẹn tá lára ó wá nílẹ̀ ọ̀kùnrin náà Rasulullahi sallallahu alaihi láti lọ sọ fún anabi sallallahu alaihi wa sallam àwọn èèyàn báyìí báyìí báyìí láyé náà sọ kó tó sọ fánàbí sọlá àtàlám wá ìsọ̀kalẹ̀ tó sọ fún anábíwá Muhammad sọlá àtàlám àwọn tó ń sọ báyìí báyìí báyìí wọ̀là ìsọ̀ àtàwọn tó bá ní kúrò mú ìtẹ́rí sọ́ńtẹ́ǹtì ìtẹ́ǹtì wá ṣe ẹ̀yẹ lẹ́yàkùnú náà ìnàmà kúnnà nà kúrò wọn nà láàbù wọn ni àdẹ̀wà mímì ẹ̀wò adẹ̀kan ṣàwàdà láàrin ara wa ni o akàn ṣeré láàrin ara wa ni o aláwọ̀ bá fọ́fánà bí wọn Muhammad sallallahu alaihi wa ike wọ́n ní nama kunna naqulu wa nal'abu qul billahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ẹ̀ ń ṣàwàdà ẹ̀ ṣeré láàrin ara yín ẹ̀ rí tẹ́ fi ṣàwàdà ẹ̀ tẹ́ fi ṣeré wá jẹ́ pé Allah òjíṣẹ́ rẹ̀ àwọn òfin rẹ̀ lẹ́bí ń èyí ń ná common lọ́dọ̀ ẹlòmí yẹn lè ṣàwádà náà náà ní kóbi rábìn falákì ọlọ́jọ́ kóbi rábìn náà sí ọlọ́ ẹlòmí aṣọ ọlọ́dún sọ ni ike à ń rọ̀ búkà rẹ̀ ń ṣe kìíní kan àbí kó tiẹ̀ kó mú odidi súrà kùránì kó mọ ọkọ́ dórí yóò mọ jó yóò mọ lù sí páwọn olórin bí ṣe máa ń ṣe eléyìí yẹyẹ ọ̀rọ̀ ọlọ́run ọba ni iṣẹ́ kẹfìrí ní rúkọ báyìí kúl abdullahi wa ayatihi warasuli kuntum tẹsán ẹbẹ ṣàwàdà ẹbẹ ṣàwẹwà ẹwàárí tẹẹfì ṣàwàdà tẹẹfì ṣàwẹwà àti ọlọ́mọba àti òjíṣẹ́ rẹ̀ àti àwọn òfin rẹ̀ láta àtàrírù ẹ má mú àròyé kankan wá ẹ má wulẹ̀ rà àròyé ẹ má mẹ́síùsì kankan wá qad kafartum ba'da imanikum ẹ ti ní kẹfẹ́rí o lẹ́yìn bàtẹ́ mi ní tẹ́lẹ̀ ẹni náà fún ọ̀sọ́ ìfẹ̀kín mọ̀hábìtọ̀ ìfẹ̀tán bí anum kánú mùjìrìmì ọlọ́wọ́n bá ní ta bá fi lè ṣàmójúgbò fáwọn kan torí pé àwọn ohun àbá ń sọ̀sọ̀ kú sọ lọ́wọ́ wọn mẹ́ta tẹ́ ń sọ ṣùgbọ́n àwọn ò bá ń sọ mọ̀hábìtọ̀ ìfẹ̀tán àti àjẹ gúrúùpù kejì torí pé kí ni anum kánú mùjìrìmì ipa wọn gẹ́gẹ́ ni wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwọn gẹ́gẹ́ náà dára yẹn oníkẹ́ ọlọ́ọ̀bá ni wọ́n máa ń yẹ tẹ̀lé ní ikú áńdínì yìí ẹni tó bá sọdá tó kúrò ní ẹ̀sìn rẹ̀ nínú yín nínú yín fayamut ó wà lọ kú wàhúwà káàmìrò ní kékeré ó kú kékeré ó túmọ̀ sí pé tó bá ti pé ẹni yẹn ó ṣe rí dà kúrò ní ẹ̀sìn rẹ̀ kò wá kú ní kékeré ó tún padà sínú ìsìlámù nǹkan nísìn ẹ̀yẹ ó ti ṣe islamu bí ó ti ẹ̀bí sínú islamu ó ti kí mú ó ṣe dáadáa ó lọ ájì ó gbá ọ̀wẹ̀ ó ṣe gbá ọ̀n kan ẹ̀yí ó wá lọ ṣe rí dà ó kọ̀ mítì nínú àwọn nǹkan tó lè pé kúrò ní islamu yìí ṣùgbọ́n lọ́wọ́ bá padà wá fi ṣe kúrò lọ́wọ́ bá ṣàánú rẹ̀ ó tún wá ṣe kí ni ó ṣe táwọ́bà ó tún wá padà sínú islamu iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ kó tó ní kó ṣe rí dà yẹn kó tó ní kó jáde kúrò ní islam yẹn kí ni faith iṣẹ́ yẹn ní iṣẹ́ dáadáa ṣẹ̀fẹ́ ìkẹta sọ òun ni pé kèfèrí islam wípé tó bá ní kó gba islam ní iṣẹ́ dáadáa rẹ̀ ó padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló ní ládàṣẹ́ dáadáa tó ṣe yẹn nísìnyàn kan wá jẹ́ mùsùlùmí ó ti wá ṣiṣẹ́ dáadáa ó wá ṣe rí dà ó kọ̀mítì nǹkan nínú àwọn nǹkan tí máa gbẹ̀yàn kúrò ní bóyá ọ̀rọ̀ ni ó bóyá ìṣe ni ó bí irú ìta àwọn àfáà mi máa ń ṣe nú àwọn àfóúnjálàbí tí ó mú kùránì tí ó mọ̀ tẹ́ mọ́lẹ̀ tí ó lè pàṣẹ kan ni àbí tí ó mú alkùránì tí ó lọ ju fálángá yóò lòun àbí kó hàn kìíní kan ní kan ní kó fi bọ́tọ̀ màálù kó fi fọ́ ó lè lórí ìṣúra Al-Qur'an láwọn kan tó ṣe pé ṣíṣe ní ó gbẹ̀mí kúrò ní Islam bẹ́ẹ̀ lẹni tá ń sọ yìí ó kírun ó gbáwẹ̀ ó lọ ájú ó ti ṣàwọ́ṣẹ́ dáadáa yìí kó tó ní kó wá ṣe nǹkan tó jẹ́ rígbà yìí ó padà wá ronúkúwàdà ó wá padà sínú ìsìláàmù àwọn iṣẹ́ dáadáa tó ti ṣe síwájú kó tó kí ni pé ti àwọn iṣẹ́ tó ti lùzù wọn bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ni wọ́n máa ń yẹ tẹ́tí ní kún àǹdí ní fayamut wàhùwà káfíù ẹni tó bá fi lè ṣe rí dá tó kúrò ní ìsìláàmù tó kọ̀ mí kankan nù kàtí máa ń gbìyàn kúrò ní ìsìláàmù fayamut wàhùwà káfíù tó wà lọ kún kéfèèrí fàùláìkà hábítọ́t àmàlùhùn fi dúníà wal àkírà ọlọ́dún àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo ṣẹ́ dára wọ̀wọ̀láì àfáàbù náà ọmọ náà ni wọ́n ó ń fi ha wà lèrò tí wọ́n bẹ́ẹ̀ lọ gbére eré àbíta afẹ́fà yọ̀ ń bẹ̀ ní pé fàyàmùtù ọwọ́ káfíìrì tó kún kéfèé so tó túmọ̀ sí pé wọ́n mọ́ yẹ̀rù tẹ́bí ní kún áńdí nìyí ẹni tó bá fi lè ṣe rídà kúrò ní Islam yìí wọ́n káfíìrà tí ó kú ní kéfèé àti tó tún padà sí Islam ṣe iṣẹ́ rẹ̀ bàjẹ́ iṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ áàtì tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹ kò ní tún ṣe mọ́ ó ti ṣe yẹ́ ó ti ṣe yíò lọ ní àwọn àwẹ̀ tó ti gba kò ní tún gbà mọ́ àti bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tó ti ṣe dáadáa ọlọ́run ó dá gbogbo nǹkan yẹn padà fún náà ṣùgbọ́n tó kẹta sọ fún wa lọ́sẹ̀ tó fún ẹni tí ó sọ wípé òun fẹ́ ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ kan kọ́nà kó mọ́jẹ́ kéde rí yẹn lọ mú tí díẹ̀ máa tún bá ti máa mú tán torí pé náà láàbà fún rahim ọlọ́run ọba tàwáàbò rahim ni ọba tí máa gba tuntun bá ọba tó ṣe ike kíní ìmọ̀ akẹ́ni dé mú tí lónìí tèmi nìkan mọ́ gọ́ra mi láàrin àwọn ọ̀rẹ́ òbí ẹbí láwa yìí èmi nìkan máa bẹ́ dáyàtọ̀ láàrin wọn jẹ́ ìṣe tá sọ fún ẹgbẹ́ tó o bá ṣe kò ní jẹ́ pé àṣemọ́ rẹ nìyẹn ẹni tó bá kú sórí ẹ̀ṣẹ̀ kan èyí tí ó gbèdìdè lé lórí náà nìyẹn ṣaitan ó ti ẹlòmí tí tí tí tí ẹgbẹ́ àṣẹ ìmẹ́lẹ́ náà kọ̀ọ̀fẹ́ ṣe tó ní nìkan náà ni ṣe ìsìnà yẹn kí ẹ mú gẹ́ kan tí ẹ ṣe lé ìṣèlú kúfù báyẹ̀ ṣe kúfù ìtàn náà wà padà fún ìsìláàmù tí ẹlòmí náà tó wọ ipò agbára wọ́n ni yóò múlẹ̀ yóò ṣe gbogbo àwọn ètùtù yóò rí èsì bá ṣe lé ìtàn inshallah máa lọ máa lọ máa lọ ṣe umra máa lọ túbá lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní oúnjẹ rẹ̀ ẹlòmí yóò ṣe lé yìí yóò jẹ pé kí ni àṣemọ rẹ̀ náà nù ẹlòmí gbogbo gbèsè ayé rẹ̀ ó ṣe dáadáa ṣe dáadáa ṣe lé yìí ṣe lé dáadáa wọ́n lè ṣe wà dẹ̀ mọ́ lọ túbá kò ló wà gbáyìí bí ẹni tó ṣe pé kò jalè rí gbèsè ayé ẹ̀ jọ́kànlá ẹ̀ka fi lọ pé wọn náà lọ ìwé báyà eléyìí tó wá lọ òní nìkan náà ní ìjọ tó bá mú àwọn jalè rí ìtàlẹ́gbẹ́ mọ̀ pé ó jalè rí ó lè làwọn èèyàn mú ni wọ́n sọ wọn nílò jalè rí bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe kó fi gbogbo gbèsè ayé rẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n látara àwọn ọ̀rẹ́ burúkú wọ́n ti ìjọ kan rẹ̀ fọ́ọ̀lù tí ẹ̀ ṣe tẹ́lẹ̀ ìwọ̀n ní tí ó ṣe mọ̀ náà nù tó bá ṣe pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ lásán ní okú lórí ẹ̀ṣẹ̀ ní tí ó gbèdélé lórí nù tó bá ṣe pé kèfèrí ni ó túnmọ̀ sí pé fàwọlá ikọ̀ habitus a'maluhum gbogbo ṣe wọ́n ti bàjẹ́ ọmọ yẹ́ tẹ́jì minkum andini fayamutọ̀ wa kafirun فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم في أخالدون ṣe tọ́lọ̀ bàbá ṣe tọ́lọ̀ ọmọ òní kó kú lórí nǹkan yẹn lórí kúfúrú ó padà wá ronú pìwàdà ó gba ìsìláàmù padà iṣẹ́ dáadáa tó ti ṣe nígbà tí ó ti ṣe kèfèrí ọlọ́wọ́ owó dá gbogbo ṣẹ́ dára yẹn padà fún un ọlọ́wọ́ da gbogbo ẹ̀ padà fún lára ní ọlọ́wọ́ bá nìyẹn so ìpè iṣẹ́ tí yẹn bá ṣe tó jẹ́ṣẹ́ dáadáa èyí ó gbà sẹ́yìn yóò gbà ládàá sẹ́yìn kó bá jẹ́ pé gbà kèsè nílé yẹn ṣe èyí ó gbà ládàá sẹ́yìn tó bá jẹ́ pé kí ó padà sínú ó padà di mùsùlùmí kódà ní tó ṣe kókó ṣe rí dà tó ṣe nǹkan tó mú jáde kúrò ní ìsìláàmù ní tó bá para sínú ìsìláàmù dáadáa ọlọ́wọ́ bó dà para fún ṣùgbọ́n tó bá kú lórí kíní rídà yẹn èyí ló lú díẹ̀ bó jẹ́ pé kèfè èyí tí ó gbà síláàmù nípìnlẹ̀ náà yóò lú di gbogbo iṣẹ́ dáadáa tó ṣe òní kéèsì Abdullahi bin Juba'an ta ṣàlàyé fún wa tí àwọn Aisha radiyallahu anha ó ní ilé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba Abdullahi ọmọ Juba'an ìmọ̀ ṣe ìtọrẹ àrùn púpọ̀ ìmọ̀ abẹ́bí pọ̀ ìmọ̀ akónà àlejò ìmọ̀ ṣe lẹ́yìn àníbísọ́lá àtàwùwà tún náà ọmọ náà lẹ́ni tó ń sọ yẹ torí pé lànìyàkùn rọ́bì kírílì àti àti ọ̀nà sí kò nígbàgbọ́ ọjọ́ ń gbé tàbíyàmọ́ tí ó fi wá sọ pé bá ṣàforí ní ẹ̀ṣẹ̀ mi fún mi tó bá ní jọ́ǹgbé di àlùkìyàmọ́ kò nígbàgbọ́ ní jọ́ǹgbé di àlùkìyàmọ́ ẹni tí ó dẹ̀ nígbàgbọ́ ní jọ́ǹgbé di àlùkìyàmọ́ kó kírun jù bẹ́ẹ̀ lọ́pọ̀ owó àkàtúntì kékeré bẹ́ẹ̀ lóbi ń fún àwọn tẹ́láwọn ṣe fún sí ọ̀ṣẹ́ sọ ìgbẹ́ ayé yìí náà gbogbo ẹ̀ ayé yìí náà gbogbo ẹ̀ kò sí nǹkan tó jẹ wọ́n pé kí ni alkiyama ìjọ kan ṣẹlẹ̀ ní wípé téèyàn kan bá ti kú sí ẹ̀mí rẹ̀ ọlọ́run ọmọ ó fi sí ara ẹranko kan tó bá ṣe pẹ́ ni dáadáa ní ìgbà tó ń bẹ láyé ẹ̀mí rẹ̀ ó lọ sí ara ẹranko bí ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó máa gbádùn lọ́dọ̀ tó bá ṣe pé ẹni bí ní ẹ̀mí ni ó lọ sára ẹranko kan tí wọ́n máa fi yà jẹ́ lọ́dọ̀ olówó ìtẹ́lẹ̀ gbígbà ní kíni ìpí àti àmọ́ ìṣẹ̀lẹ̀ ni mọ́ pé ọjọ́ kan ní gbogbo ó kọ́ra wájọ́ láàmà bẹ́ ní gbangba ń ta àti àmọ́ ni kò sí ibi ara wa yìí gbogbo ó padà kójọ tí gbogbo ó mọ bẹ́ẹ̀ ní gbangba àtàkì àmọ́ ìtẹ́nigbàgbọ́ ní ẹni màáàbù àrùwá ẹ̀mí òun ni nǹkan tí ó ti kúrò lára tí ó wà bọ́ sínú ara mi eléyìí kúfùrù ni tí ó sì tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ torí pé ìgbé àmọ́ yáyà alukur'ani ní rọ́ọ̀nì sọlọ́jọ́ pé àwọn kan wáyé ẹ̀yìn tí ó pàtàkì ká ní àgbọ́yé rẹ̀ ni muhammad sallallahu alaihi wa sallam olùlàmìyàkùn rọ́bì tó ilé ìfàtíyà fi ọmọ dì ọmọ mẹ́rin pẹ̀lú gbogbo ṣẹ́ dára tó ṣe so abdullahi ìṣùgbà ọjọ́ ọmọ ẹ̀nà pẹ̀lú gbogbo ṣẹ́ dára tó ṣe torí pé kò ń ṣe mùsùlùmí ṣùgbọ́n ká ní pé lọ gba ni àwọn ṣẹ́ dáadáa tó ṣe yẹ yóò wà bá yóò gbà láadáa sọlọ jẹ́ pé islam wá pàtàkì púpọ̀ gbìyànjú láti má rọ nǹkan tí ó gbé wa kúrò nínú islam tàbí ìdáǹpé ní kúkúrú ìdáǹpé ní ṣírùkù a gbọ́dọ̀ ṣe ọlọ́ọ̀bá nínú aláyẹ̀ fún ẹ̀yìn ìṣọ́rọ́kà bíi ìtò bá jẹ́ ṣírùkù pé a gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ba fún ẹ̀dọ́ ọlọ́wọ́ba fún ọlọ́wọ́ba oníṣà fún ìjẹ fún yóò wọ̀yẹ́ tí rú máa dúnà báà ní kẹlìmọ̀ ìyẹ̀ṣọ́ ìtí ò bá tó ṣírùkù ọlọ́wọ́ba lè ṣàforíjẹ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ kò fi garanti ìtọ́kọ̀jẹ́ garanti ni pẹ́ni tí ò àti pẹ̀lú àwọn ọlọ́ọ̀bá ṣùgbọ́n ẹni tó ṣe ṣírkù tó rá sínú ṣírkù yìí ọlọ́ọ̀bá oníṣẹ́ kíni oníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ipò wọ́yẹ́ kúrò máa fi máa dálé kalẹ̀ ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó tún sọ bákan náà nípa ọ̀rọ̀ ṣírkù aljanna ọlọ́wọ́ bá ti ṣeré wọ̀ fún ọmọ àwọn àwùjọ ibùdé rẹ̀ ibu tí ó dé sí inú lẹ́nu wọ́n máa lè pọ̀ nínú ìnáni kankan ẹni tó ṣàbùtí fẹ́mi ara ẹ̀ pẹ̀lú kọ́lọ́ gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fún ẹ̀dọ́ ọlọ́wọ́ bá kan òfẹ́ni tí ó ràn lọ́wọ́ alápòsí ni ó ṣàbùtí fún ẹ̀mí ara ẹ̀ ló jẹ́ pé eléyìí ta gbọ́dọ̀ gbọ́ yìí sọ̀rọ̀ tí hakim bin shizam radiyallahu anhu tó ń béèrè lọ́wọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ike araita umura kuntu atahannabu biha في الجاهلية من صلة وعتاقة وصدقة اللي فيها من أجر إلي وجيشي الله بك àwọn aṣẹ́ tí mo fi ń ṣe jọ́sìn nígbà jàhílíyà bí ká dẹbí pọ̀ bí ká ṣe torí àárín ká tó kùn lẹ́nu ẹrú ṣé màá ní anabi ní kíni aslamta ala ma sálàfẹ́ min khayr wa fi riwaya aslamta ala ma aslafta min khayr ó gba ìsìláàmù ìsìláàmù ẹni ní o tún kún dáadáa tó ti ṣe tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé kíni ó gba ládàá a lè sọ ṣàlàyé fún wa náà wípé ẹni tí ó bá jẹ́ nítorí nǹkan mi kèfèrí tó ṣiṣẹ́ nítorí tọlọ́hun Allah yóò gba ládàá rẹ̀ láyé bí kò lè gba ládàá rẹ̀ tó bá dijọ́ mi dàlù kìámà tó bá yẹ kó ṣe nítorí tàlá ni ẹ̀rí fún eléyìí hadithi àti imáàmù Muslim bá tí a nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ nípa ẹni tí ó jẹ́ mùsùlùmí tó ṣiṣẹ́ dáadáa ó ní nàlá láàyè límù mu'minan hasanatan ọlọ́wọ́n bò ní ṣàbòsí láàdá kò ní ṣe àbòsí iṣẹ́ dáadáa tí mu'mini kan bá ṣe ó ní yóò kọ́ bí i dúníà wà yìí bàbí àti àkùrẹ́ láyé ń bí ọlọ́wọ́ bó fi fún dáadáa wọ́n ṣe yẹn nìkan tó bá fi ń dán gbẹ̀ngàn kí á má yìí ọlọ́wọ́ bó tún san lẹ́sàn ṣe dáadáa tó ṣe wọ́n á mẹ́lì káàfù ẹ wà á rẹ̀ sílẹ̀ kébè tó ló ń ṣiṣẹ́ pẹ̀lú àm bí asanẹ́ẹ̀tì máa hámìlà bí á lè lá ètò ìdúnyà nítorí wọn ń ṣe ní asanẹ́ẹ̀tì iṣẹ́ dáadáa nítorí ti Allah ayé yìí náà ni wọ́n ti fún hàtà ìlà ọ̀dọ̀ ìlà áfẹ́rẹ́ tó bá jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ lẹ́mùtẹ́kùn lọ́wọ́ àtọ̀nẹ̀tún ìjúzà àbìhà kò ní ládá kan tí ó bá wájú ọlọ́run wa ìyẹn kìtìrí tó ṣiṣẹ́ torí tọlọ́run ọlọ́run bó san lẹ́sàn nǹkan tó ṣe nílé ayé níbí nítorí tiẹ̀ ṣùgbọ́n bá jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ àìjẹ́ mùsùlùmí yẹ òdìjẹ́ kó lè gbà ládá tó bá jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ mo ló jẹ́ pé ká ní alágbájá ah, ó ṣe dára fún humanity àmọ́yé ọmọ òrukàn ló ràn lọ́wọ́ àmọ́yé obìnrin okó àmọ́yé àwọn aláìní ló ṣàánú ọlọ́wọ́n bó fún láwọn kan ẹ̀ láyé bí ó lè mọ lówó sí kó mọ orí pọ́pátì tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ni yóò gba ìsìláàmù kò lè di transfer àdúgbò gbé ìjà kìíyàmù kúfù ti blọ́ọ̀kì ẹ̀ sòtòrí pé kí agbọ̀rọ̀ islam òun tí yóò qualify wa fún àkìíyàmù tẹ́ni tí ò bá dẹ̀ ti ṣe mùsùlùmí kò lè wọ àlùjánnà kò sí iṣẹ́ dára tó ṣe ti lè pọ̀ tó àbùtọ́ọ̀lì ọ̀pọ̀ àdẹ́sọ̀lọ́ àbẹ́lá protect anabi tí ó jẹ́ kí àwọn kèfèrí kan lè ta ṣe fún ó lo ipò rẹ̀ tàbí pàtó gbogbo tó ṣe yẹn ní onígbọ́mọ̀jọ ọmọ náà ni ọmọ náà ni so ló fi jẹ́ wípé Islam wa bọ̀rọ̀ bójútó ká má jẹ́ káwọn èèyàn tàn wá ẹni tí ó kó ọlọ́sí ní táàkì gbé ẹ̀tọ́ ọlọ́mọba fún ẹ̀dọ́ ọlọ́mọba àbọ̀dọ̀ bí ti ṣe àwọn ọ̀rọ̀ tá a sọ àbí ìṣe tá a ṣe tí ó gbé wa kúrò ní fúlàmù kájínà sí so kájínà sí mùsùlùmí tó ṣe dáadáa yóò pẹ̀sán dáadáa láyé yóò tó bá ní alìkìyàmọ́ bẹ́ẹ̀ ẹni tí ó bá ṣe dáadáa tó jẹ́ kékeré yóò jíyà láyé ní ó ti jẹ láti àmà tó ló jẹ pé àwọn nǹkan ẹ̀yìn pàtàkì nǹkan tó yẹ kí agbóyè sọ́nà a ní mixi àwọn issues papọ̀ bákan náà ẹni tó jẹ́ kébèrè àwọn iṣẹ́ tó jí ọ̀ràn èèyàn tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ èèyàn gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run kèfèrí tí ó ṣe yóò jí àkókò ṣàwọn nǹkan àpapọ̀ kó jẹ́ kébèrè tó bá jẹ́ mẹ́lẹ̀ kìíyàmọ̀ yóò jí àpékò kírun yóò jí àpékò gbà àwẹ̀ yóò jí àpékò ní kò yọ zaka tó bá ní owó àti yọ zaka ọlọ́mọba ní wọ́n máa bèèrè ọmọ pé máa tàlàkà kò fi sáfà kí ló dé ẹ̀yìn ẹ̀yìn wọ̀nyí kí ló sọ ìjọ máa ná kọ́ọ̀lù lọ́mọ́sílẹ̀ mọ́sọ̀lì wọn ní bàtà ń bẹ láyé à ń kírun wọ̀lẹ́mọ́kùnrin fẹ́ wọ́n ti ṣe àtúnfọ́n aláìní jẹ́ وكنا نخوض مع الخائضين وكنا نكذب يوم الدين حتى أتانا اليقين táwọn èèyàn bá ń sọ̀rọ̀ táwọn èèyàn ṣàwẹ́pọ̀ àtọ́ ń ṣàwàdà nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní kọlọ̀mà tó ṣe àánú wa ẹlòmíín tí wọ́n ti sọ pé kọ́lá Allahu kọ́lá Rasul ó ti bẹ̀rẹ̀ àwàdà àfọ́ àtọ́lọ́wà nìkan jù kó sí gbogbo dẹ́sọ̀ ẹ̀ kọ́lá Allahu kọ́lá Rasul tí a ah, kì ní ìmúṣẹ ká ṣe ah, ní kọ́là láwù àfá mọ́sọ̀ kọ́là láwù yóò lè wọ́kì ní ràì àkọ́là rọ̀sùsọ́lá àtàlà mọ́mú kọ́là rọ̀sùsọ́lá ní ràì gbogbo àwọn kan ìlú iṣẹ́ kúfùrù ní nítorí ẹ̀kọ́ jẹ́ ìyà tí mùsùlùmí ó kọ sí kọ́là láwù kọ́là rọ̀sùl ọlọ́wọ́ bá sọ fún wa iná máa kára kọ́là mu'minina ìdá dùrù ila Allahi wa rasulihi lè yàkùnmọ̀ bẹ́yìn ọ̀pá yẹn kúrò sẹ́mínà wà fáìnà wọ́n wú láìka ògbó ni mo fi lè rò ọlọ́run ní àwọn olùgbàgbọ́ tá máa sọ fún pé kọ́ọ̀lọ́ láhùn kọ́ọ̀lọ́ rọ̀sù ìtú ó fẹ́ ni pé sèmínà àti gbọ́ wa pa àti tán àti gbà àjùwọ́lẹ̀ ọ̀rọ̀ ti yanjú agbọ́dọ̀ tí nara adélẹ́sùn yẹn à ń fọ ọ̀rọ̀ láàrin ara wa á ah, báyìí ní báyìí ní ilé kọ́ọ̀lọ́lá ọlọ́rọ̀sù á òtítọ́ ṣùgbọ́n ẹlòmí lónìí a ní ah, àmọ́ mú kọ́lọ́lá wà àfá ẹmọ́ sọ yẹn fún mi bá ṣe ń ṣe nídílé tí wà lélẹ́ ní àkànnà àwọn àsìkò ájì èyàn kan ṣe nǹkan tí ó rọrùn àwọn ń tẹ́ láti fẹ́ àkíyèsí ó ní àbáyé wọ́n ṣe wá àfihàn wọ́n ṣe wá àfihàn wọ́n ṣe wá àfihàn mi ní gbọ́ tẹ́ bá ṣe wá àfihàn mi ní gbọ́ eléyò kìí ṣe statement mùsùlùmí وإنما بعض من يوات كفرين والذين كفروا أن أنذروا معرضون الله نعم تاش كفرين ومن بولي كورون دين كيلو تما جفوا نعم نوا بيكو أوروا يا نبي نوح عليه الصلاة والسلام إلى نبي موسى قل وإني كلما دعوتهم لتكفر لهم جعلوا أصابعهم في آذانهم واستكشروا ثيابهم وأصروا واستكبروا استكبارا èrè ah, ọlọ́wọ́n ọba àwọn èèyàn mi ti bá pè wọ́n lọ́pìlì tó fi rí àforíjì èrè ọlọ́wọ́n ọba jáàdù àtọ́bí ohun tí àbà ní wọ́n mú ọmọ níka owó ti bọ́ bí etí wọn jáàdù àtọ́bí ohun tí àbà ní wọ́n tẹ́kṣà òde àbàwò aṣọ owó tún dà borí bí ẹ̀ máa ń tí ọwọ́ bọ́ bí tó gún ẹ lọ sí ibi àforíjì ọlọ́wọ́ bá wọ́tẹ́kṣẹ́ òtí yàbọ̀ wọ́ àsọ́rù wọ́n wá ṣorí kókún wọ́tẹ́kbọ̀rù sí gbàrà ó wà ṣe bí mọ́ káyì ó ṣe kọ́ńkọ́ tí yẹn sọ̀rọ̀ jẹ́ pé kẹ́nìkọ̀ kan wá kí a ṣe kára wa ẹjá para sọ́dọ̀ Allah fẹ́ kàṣe tọ́lọ́mọbó fẹ́ kàjínà sí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìdí ẹ̀bára wa sọ̀kọ́lọ́ bá fojú kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe àlámàrí wa kó ṣe àbójúkúrò fún wa kó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa ní sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Kita orang sanggam belai ni kasih udah di eléyìí ìdìsrespect àwọn sàhábà rẹ̀ wà nílá àlẹ́yìn ni tó wáyé pé nǹkan tí ọlọ́run ọba tó ṣe léèwọ̀ ni kí wọ́n ti táwọn sábà àwọn sábà bá ń bẹ láyé àwọn ọgbọ́n ṣe àwọn nǹkan táwọn ń ṣe yìí ògbólóhùn disrespect àpapọ̀ àwọn sàhábà ni tó súnmọ́ kúfúrú ni sọ̀rọ̀ láwàá Thank you náà ìwẹ̀ janaba ìwẹ̀ juma ìwẹ̀ haidọ̀ ìyẹn ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ nìkan oṣù àwọn obìnrin àwọn ìwẹ̀ yìí bá kankan náà ní gbogbo ẹ̀ kókó bẹ̀ ni kí omi ti kárí gbogbo ara wa ká dami sí gbogbo ara wa látòrí délẹ̀ ẹni tó bá jẹ́ kí omi kó kárí gbogbo ara wọn látòkè délẹ̀ ó ti wẹ̀ ìwẹ̀ janaba ó ti wẹ̀ ìwẹ̀ haid ó ti wẹ̀ ìwẹ̀ jumua ṣùgbọ́n ìlú ìgbà tó ṣe pé a ní láti mú àwọn ẹ̀gbìn kúrò bí irú ìwẹ̀ haid kan kan ṣe kánípẹ́lẹ́yà ẹ̀gbìn sẹ́yìn ara rẹ̀ tẹ́lẹ̀ bó o kò lè wẹ̀ àti bó ṣe kójú abẹ́ rẹ̀ ti pure tó clean tí o sì kankan bẹ́ẹ̀ ìsmaílù tó parí haid mọ̀kálì kankan yí lára nípa omi tí ó ń ṣojú abẹ́ni ó ní láti mú àwọn nǹkan ẹ̀ kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tí bí àtọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá tẹ̀yìn ara èèyàn yẹn ní láti mú kúrò bó ti yẹ pé tó tẹ̀wọ̀n ò ní pé àtọ̀ gángan fún èrò kì í ṣẹ̀gì ní èyí tí ó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì àtọ̀ bóra ẹgẹ́ bí ikun ni ikun ntara ara kórira rẹ̀ ṣùgbọ́n kò fi ṣe ẹ̀gbin àtọ̀ tó bá yíyan lára ara kórira rẹ̀ ṣùgbọ́n kò fi ṣe ẹ̀gbin ṣùgbọ́n nǹkan tá a ṣe máa mú kúrò kó tó di pé a bẹ̀rẹ̀ ìwẹ̀ wíwẹ̀ yìí so ìwẹ̀ janaba àti ìwẹ̀ aiki ó da tàbá lè ṣe àlùwàlá ó da ká ṣe àlùwàlá lẹ́yìn tàbá ṣe àlùwàlá káàpọ̀ ẹsẹ̀ wa àbí àdìlé ẹsẹ̀ fífọ̀ táwa dání sí orí tí orí tí omi yẹn kárí gbogbo oríkèéríkèé ara wa ó túmọ̀ sí pàtó ṣàlọ́lá nínú ẹ̀yẹn èyí ò ní sin alẹ́ fi kí òun kò ní di káyọ̀ fẹ́ ṣe káfẹ́ lọ kí òun pátó wà láfẹ́ ṣàlùwàlá ni fún àbá ṣàlùwàlá nínú ẹ̀ ń kọ́ ta kàn tẹ́wọ́ ní sí gbogbo oríkèéríkèé ara wa tómi kárí ṣàlẹ́ fi kí òun bẹ́ẹ̀ èyí tó tẹ̀wọ̀n nípa lè fi kírun bẹ́ẹ̀ náà torí pé ta mú kúrò yẹn ẹ̀gbín ńlá la mú kúrò ní ara àlùwàlá dẹ̀ ní ntí òun dúró fún òun láti mú ẹ̀gbín kékeré tí la gbàlérò pẹ̀lú ẹ̀gbín kékeré òní pé ẹni tí ó lálùwàlá tẹ́lẹ̀ ìtọ́wá gbọ̀n ó lọ tọ̀ àlùwàlá yẹn ti bàjẹ́ tó ti lẹ́gbẹ̀ẹ́ kékeré báwọn ó ní láti tún àlùwàlá ní í lẹ́yìn ìgbà tó bá tábà tán yóò ta lu alámi ṣe ó lọ yàgbẹ́ ó ti lùzà lu alá yóò tún alu alámi ṣe ó so yóò tún alu alámi ṣe eléyìí wọ́n á pè ní ẹ̀gbin kékeré wọ́n tó bá ṣe yí pé àtọ̀ ló jáde lójú ara rẹ̀ tó ṣe pé ó bá adùn jáde kò ṣe kó rẹ̀ ó bá adùn jáde bóyá lójú oorun ni àbí lójú ayé ó gbọ́dọ̀ ṣe kí ní ó gbọ́dọ̀ wọ ìwẹ̀ jànáàbá a ní sọ pé kó lọ tún àlùwàlá ṣe àlùwàlá fọ́ọ̀ràn yẹn ìwẹ̀ ló gbọ́dọ̀ wẹ̀ ìwẹ̀ ló gbọ́dọ̀ wẹ̀ àbí ó ti nǹkan ọmọ ọkùnrin bọnú nǹkan ọmọ obìnrin àbóbìnrin tó gbà kí ọkùnrin ti nǹkan bọnú abẹ́ òun kódà kí ọkùnrin yẹn ní kí ó mọ́ dà sí ara rẹ̀ kódà kọkùnrin yẹn mọ́ dà ìkíní wọ́n gbọ́dọ̀ lọ wẹ̀ ìwẹ̀ jànáàbà ìwẹ̀ láwọn sọ ipé tó bá dami sí gbogbo ara tó mi yẹn kárí kó ká oríkèríkè ààrẹ kò ti mọ́ ó lè wá sí ìwẹ̀ yẹn kó fi kírun láì ṣe àlùwàlá nínú ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù ní tó kó ṣe àlùwàlá nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wà applicable sí hajj obìnrin tó ṣe nǹkan oṣù kó wá ló ń ṣàlùwàlá àlùwàlá fún ògbè ìwẹ̀ ló gbọ́dọ̀ wẹ̀ ìwẹ̀ yẹn tó bá ṣàlùwàlá nú ẹ̀ ó lè fi kírun straight tí ò bá ṣàlùwàlá nú ẹ̀ tó ṣe gbókò dàmí sí gbogbo oríkèríkè ara rẹ̀ èyí tó tẹ̀wọ̀n ní kó lè fi yóò náà kíwù láì ṣe àlùwàlá torí pé ẹ̀gbin ńlá ló mú kúrò lára so ẹ̀gbin kékeré tó ti wọ abẹ́ ẹ̀gbin ńlá ṣùgbọ́n ó dá tó bá lè ṣe àlùwàlá gbà tí ó wẹ̀wẹ̀ ẹ̀ náà a ní ìwẹ̀ júmọ̀ náà ká dàmí sí gbogbo oríkèríkè ara rẹ̀ so nígbà ìwẹ̀ júmọ̀ a lè ṣe kí a lè fi kírun táà bá ṣàlò àlánú ẹ̀ tá lè fi kírun à lè fi kírun torí pé ìwẹ̀ júmọ́ àti gbé ẹ̀gbin kúrò lára àti gbé ẹ̀gbin ńláńlá kúrò ní ara in fact ìwẹ̀ júmọ́ ó lè jẹ́ pé kí ni àti gbé ẹ̀gbin rárá mo lálùwà láǹsì ni ò ti kí mọ́ lọ wẹ̀wẹ̀ júmọ́ ni mo ní àlùwà lálùwà láyé ò ti mo kí wọn àṣùbà àtàn lápẹjú mo sì lálùwà lá ìwẹ̀ júmọ́ àti ẹ̀sìn encourage wa mo wá lọ wẹ ìwẹ̀ juma mo lọ juma àlùwàlá tí mo ní yẹn tí n bá fọwọ́ kan nǹkan ọmọkùnrin nígbà mo wẹ ìwẹ̀ juma àlùwàlá yẹn mo lè fi kírun ṣùgbọ́n tí àlùwàlá yẹn bá ti dání mo ní láti tún àlùwàlá mi ṣe otherwise ìwẹ̀ tí mo wẹ̀ yẹn tí mi tún àlùwàlá mi ṣe lú ẹ̀yẹn kò gbé juma a kò gbé a kò tọ́ láti so ṣùgbọ́n bóun náà ṣe ń wẹ ìwẹ̀ àwọn ìwẹ̀ yẹn bákan náà ní tẹ́ dérí ìwẹ̀ òkú ó kàn yẹ pé òkú tá a bá dì ní òun kọ́ ló ń pọ̀ tó ààrẹ àwa là ń yí sí iye sọ ibi tó wàhálà tiẹ̀ wá nù ṣùgbọ́n ìwẹ̀ bákan kan náà ní gbogbo ẹ̀ kò jẹ́ oúnjẹ jẹ́wọ́ láwà náà. Thank you náà ìpé ìbéèrè ní pé ẹni tó ṣe wípé ó ní ìyàwó mẹ́wàá ṣùgbọ́n tẹ́bẹ̀rẹ̀ ní kó wá gba Islam gbóòdù máa yẹ pẹ̀lú ìyàwó mẹ́wàá ẹ̀ àkọ́kọ́ nù so àkọ́kọ́ òní pé nínú ẹ̀sìn Islam a lè fẹ́ ìyàwó mẹ́rin lọ a lè fẹ́ ju ìyàwó mẹ́rin lọ so ìyàwó kan tó bá lè mánéjà rẹ pẹ̀lú ẹyọ kan ó ṣe kí ni ó dà ṣùgbọ́n ẹyọ kan ò tóbi ọlọ́run wa ní fẹ́ méjì méjì ò tó fẹ́ mẹ́ta mẹ́ta ò tóbi fẹ́ mẹ́rin mẹ́rin ò tóbi aláṣẹ ìdíyẹ ọlọ́wọ́ bá ní fáńkì ọmọ àtọ́bà làkúnmílẹ̀ nìta mọ́sùnà wà tó láàbà wà rọ̀gbà ọlọ́wọ́ bá gbé látòdú méjì ẹsẹ̀ tó bá wù ní obìnrin ẹsẹ̀ méjì ẹsẹ̀ mẹ́ta ẹsẹ̀ mẹ́rin kò gbé látòdú ẹyọ kan ṣùgbọ́n ní wọ́n kìí allah oúnjẹ déédéé aṣọ déédé ibùsùn déédé kásùn lọ́dọ́ yẹn torípẹ́ni tí ó fẹ́yàwó méjì iye ọjọ́ tó bá ń lò lọ́dún eléyìí náà ni ó lò lọ́dún eléyìí ìpìlẹ̀ nìyẹn àfi tí kan ni wọ́n bá yọ̀ǹda ibi òkè ní mind ó lè lo ọjọ́ báyìí lọ́dún ẹni ó lè lo ọjọ́ báyìí lọ́dún ẹni ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé ọjọ́ déédéé ló gbọ́dọ̀ lò kò sọ pé kí a òpin ní ọgbọọgba ṣùgbọ́n déédéé aṣọ déédéé torí ní bẹ tó ṣe pé òun ma nídi ọ̀pá mẹ́fà ẹlòmí ọ̀pá márùn tó ń jẹ sòkún sára onípẹni tó ọ̀pá márùn wá ní ọ̀pá mẹ́fà tí mo rà kejì so wàá ní sísá ládá nínú fọwọ́ ìdẹ̀tẹ̀ àwọn náà mọ́lẹ̀kà àìmánukù tó bá wá ṣe kí ni o lágbára ẹyọ kẹgẹ ó ti ń ṣe àwọn ẹrú oṣọmọdọ ọlọ́wọ́ bá ní àwọn ẹrú tẹ ní ẹ̀lẹ́mọ̀ gbádùn ara yín lára wọn sókè wọn ní ayọ̀kùn tóun méjì òtún tóun mẹ́ta òtún mélòó wá ló tó ẹ mẹ́rin òtún ẹ à ń fẹ́ fẹ́ kó pọ̀ sí o lè fẹ́ ju mẹ́rin lọ obìnrin ò lè ju mẹ́rin lọ lábẹ́ ọkùnrin lẹ́ẹ̀kan náà ahbert mo kú lóbìnrin jù bẹ́ẹ̀ lọ àti tó bá fi kan lẹ́kọ̀ọ́ fún mi replace ẹ̀ lóko ṣùgbọ́n pé ẹlẹ́karùn-ún yẹn kò sáyé rẹ̀ ọlọ́run bá búlọ́ọ̀kù ẹ̀ lẹ́yìn anábíwá Muhammad sallam ọlọ́run bá yọ̀ bẹ́ẹ̀ fún so nítorí yẹn wá gba ìsìláàmù ìyàwó mẹ́wàá dẹ̀ ló ní ibi tá ń lọ gbogbo ẹ̀rùn bó ni ó ṣe ṣe ṣe àṣọ pé mọ ọgbọ mùsùlùmù bẹ́ẹ̀ o àṣọ òdodo fún náà ni èèyàn kan gba ìsìlámù láyé àrẹ́sọ̀lá àtọ́lápá ah, ìyàwó mẹ́wàá mo ní àrẹ́sọ̀lá àtọ́lápá ìkìtàr mi nù ní arúgbá mú mẹ́rin nú ẹ̀ nínú wọn wà fárí kìtà ìràwọ̀ nù àwọn tó kù rìlíìsì wọn bó wọn ló ṣe síra tó mú wọn sílù pé ìwọ mo fẹ́ ìwọ mo fẹ́ ìwọ mo fẹ́ kí ni kí ó mu jẹ láàrin wọn tó wáyé kó wá rí fóònù nífẹ̀ẹ́ wọn ẹ̀mí wọn sọ pé kó ń fẹ́lẹ́ ilẹ̀ yóò ní fẹ́lẹ́ ilẹ̀ tó tí ó bá káàsì lọ́ọ̀tì èyí tí kìíní ẹ̀ bá jáde ọmọ ẹ̀yìn àwọn ọmọ yẹn ọ̀rọ̀ ta ló ń lọ ọmọ kọ́ ní iṣu òun náà ló ní àwọn ọmọ ṣùgbọ́n láti gbà tí ó ti wọnú ìsìláàmù yẹn lára nǹkan tó gbọ́dọ̀ lọ papọ̀ òun ni pé kí ni yóò fi àwọn ìyàwó yòókù lẹ̀ a lè fẹ́ ìyàwó márùn-ún ìsìláàmù ìyàwó mẹ́rin ni ẹlẹ́ẹ̀karùn-ún yẹn zìnà ni àbọ̀mọ̀ṣọ́ abẹ́ ṣe nìkúndóbìnrin kan rìlíìsì kan kò fi mí rìpléṣì tó wá kúndóbìnrin lé yẹn ṣùgbọ́n pé ó tún fẹ́ máa ó fẹ́lẹ̀ ká ó fẹ́lẹ̀ kẹta ṣẹlẹ̀ yìí kò lè lọ ní Islam ṣùgbọ́n àwọn ọmọ tó ti bí òun náà ló ní àwọn ọmọ yẹn ṣẹlẹ̀ yìí jẹ́ nǹkan tí ó pàtàkì ta ní láti mọ̀ yín sẹni tó níyàwó márùn-ún tíyàwó karùn-ún tó wá lọ bímọ lẹ́yìn ìgbà ó ti fẹ́ mẹ́rin wá fẹ́lẹ̀ karùn ọmọ ẹlẹ́ẹ̀karùn yẹn ìyàwó karùn ìyàwó zùnà ni ọmọ tó dá ìlátara ẹlẹ́ẹ̀karùn ọmọ zùnà làwọn ọmọ yẹn kéèsì yẹn yàtọ̀ sí ẹni tí ó jẹ́ kéèsì èdè tẹ́lẹ̀ tó wọnú islam eléyìí tí òun ti gba islam ni ó mọ̀ pé nǹkan nǹkan tí ó ga ni sọ ọmọ zùnà ni ìyàwó zùnà ni ọmọ zùnà ni so rẹ ọmọ obìnrin yẹn náà àwọn kéèsì tí mo mọ pẹ́pẹ́ lò ní ó mọ̀ pé nǹkan yẹn ò ga eléyà ara wọn àfa àtàwọn sọ pé tí o bá mọ̀ pé nǹkan tí o dáa ni á pé lọ́mọ ẹ̀ náà tí o bá mọ̀ pé nǹkan tí o dáa ni ṣùgbọ́n láti gbàdó bá ti wá mọ̀ pé nǹkan tí o dáa ni kò gbọ́dọ̀ ṣe mọ́ tó bá tún ṣe kò ní jọ́mọ ẹ̀ mọ́ tàbí ìzàwọn ìtó bá ṣe lẹ́yìn ẹ̀ kò ní jẹ́ ọmọ ẹ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wá pàtàkì púpọ̀ tó yẹ kó yẹ ká mọ̀ ọkùnrin ní ó kàn mọ́ yẹ̀yẹ́ rẹ̀ yóò mọ̀ kán obìnrin jọ ẹlẹ́bí ó máa ṣe ìná káàkiri ni ó lè ẹni tá à ń sọ ilẹ̀ ẹ̀rí jẹ́ pé ó wá ní ẹ̀kan tó ní àwọn méjì yóò fẹ́ bu pa tí ò ní tó ń fi inú rò ẹ̀kí nìkan kọ̀ wá káwọn obìnrin jọ ìwọ tó ń ta kò yẹ tó lè búra kó fi ṣe ìsìnà tó lè búra pé ìyàwó ẹ̀ tó ń bẹ́ńlé nìkan ó náà mọ́ bá láṣepọ̀ tó wá ṣe pé òun bẹ́ lómi láṣepọ̀ ń ta ni ẹni tó ní àwọn méjì dáa jù ọlọ́wájú ọlọ́run wa òun ṣe ń tọ́lọ̀ wọn bá yọ̀ǹda ìwọ ń ṣe ń tọ́lọ̀ wọn bó yọ̀ǹda ọ̀rẹ́ tó ń bú torípé ọlọ́wọ́ bá tó dá wa ó mọ bó ṣe ṣe ara wa yìí ó mọ bó ṣe ṣe ara wa so kò jẹ́ bí àárín ẹ̀ jẹ́ ni a lè fẹ́ ìyàwó mẹ́rin lọ ẹni bá lè jẹ́ kéfèrí tó gba Islam ó ní láti rìlíìsì àwọn obìnrin tí ó bá ó jẹ́ release àwọn tí ó bá kú sọ wallahu a'lam. <laughs> náà ṣe ó ó wò pé wo lòun á mú nínú gba àwọn mẹ́rin yẹn ni ó wá wá confuse gan ṣé ó lè lé gbogbo wọn lọ kó wá fẹ́ mi náà àkọ́kọ́ ni pé a ní láti jẹni tí ó lójú àánú àwọn èèyàn ṣó lè lé wọn ó lè lé wọn lọ ṣùgbọ́n a ní láti jẹni tí ó lójú àánú àwọn èèyàn so yí ń pàtàkì ṣùgbọ́n èyí tí lápẹjú ẹ̀sẹ̀ lómi ń bẹ̀rẹ̀ pé olóòfẹ́fẹ́ àwọn òmìnkùn òun afẹ́lẹ̀ ta òun ò lè ṣe sùúrù ní òun fẹ́ so that kò fi ní ní more than obìnrin mẹ́rin lábẹ́rẹ̀ lẹ́ẹ̀kan náà yìí tí ó fi lọ pẹ́lẹ̀ ká àmì tó jẹ́ sí náà ẹ̀rì ṣẹlẹ̀ ìwọ̀n ń pè ní istidal nínú ẹ̀sìn aya Al-Qur'ani sọ̀rọ̀ ń parẹ́ ṣùgbọ́n àgbọ̀rọ̀ jẹ́ ní tí ó lójú àánú àwọn obìnrin so pẹ̀lú wípé kí nígbà tó wá lóòlé lọ bólúwọ́n ti tún bẹ̀rẹ̀ gbèrò náà ti tún bẹ̀rẹ̀ wọ́n ti jẹ́ ká ayé tó ṣe rí pé ibi tí wọ́n ti lè dà ní ẹlòmí ti tún hàn ní àsìkò tó ti kọjá tí ẹ̀ka bá lóhun òfin obìnrin kan kó tó di jọ́kejì ẹlòmí ti ṣe kíjìbá rẹ̀ mọ́kọ̀ fi ṣe gáàmù ní o dàbí ó gbọ́dọ̀ ṣe ìdá tó yẹ kó ṣe bọ̀tí ibi tí ò ti lẹ̀ lé mú sọ làwọn lárúbáwọn pa lóhun ìwọ́n nílùú fàákíkọ̀ tí n fi hayè lásìkò ètí wọ́n sọ tuntun ló fẹ́ mọ́ yẹn ẹ́ ẹ̀rà pépà tó ti kojú títí ẹ̀ẹ́dìkìnì àjẹkù búrẹ́dì tí wọ́n ló sọ sílé lẹ̀ èèyàn kó bọ̀ sílẹ̀ yóò ṣe kí ni yóò tún lé lẹ̀ yẹn yóò lo búrẹ́dì yẹn jáde yóò jẹ ìwọ́n ló fẹ́ mọ́ ẹni tó ṣe fẹ́ wá obìnrin ẹni wo láìkì mọ́ ẹni tí ó láìkì ẹ̀ ń bẹ tí ó fẹ́ tó bá ti ṣe ìdá àti ẹ̀sán ẹlòmíràn afẹ́ àtìyẹn ti kọjá nítorí wọ́n sọ pé òfin obìnrin máa ń sìn ta ni ó fẹ́ lókù láyé jọ́ ní táwọn èèyàn bá láwọn òfurobìnrin mọ́ ẹni tí ò tí níyàwó lé rí tẹ́lẹ̀ gbèsè ayé rẹ̀ ó lè fẹ́ jìbọ́ sí ó lè fóbìnrin tọ́pọ̀ ọ̀lẹ́ kò sí fábìlì kan dá ní àláìsí ah, wọ́n ṣépè fún ọ ni o wà rọ́bìnrin kankan fẹ́ àtẹni tí ó tó ti tọ́lé ọkọ wò ṣùgbọ́n ní sí èèyàn bá rí pé à ah, ní jíjí tó jí láyé ibi tóbìnrin pọ̀ dé ìhòwà rọ́bìnrin àtẹni tó ti tọ́lé ọkọ ah, àtàtúmọ̀ ń bẹja ìdá ní ló bá fún àlágbẹ́já báyìí kọba gbogbo ta ló wá wá ń jẹ́ bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí kankan so obìnrin kan nísìnyí ẹ̀kan ló wò fẹ́ mọ́ ìbànújẹ́ yóò ní pọ̀ ó mọ̀ pé ẹni tó dáa ju ẹni tó lóun ò fẹ́ mọ́ nìyí òun lè rí tó ń bá kúrò mẹ́ẹ̀ ṣùgbọ́n nísìnyí nǹkan le gan ẹni tí ò tọ́ lé ọkọ̀ ríwó tí ò tọ́ wò rí òun wọ́kọ̀ tí ò ti rọ̀kọ̀ sùn àdẹ̀rẹ́ àwọn tó tún takọ à ń fẹ́ ju ìyàwó méjì lọ à ń fẹ́ ju ìyàwó kan lọ àwọn obìnrin náà rí ọkọ rárá ìtàdíkò fẹ́ àwọn ẹ̀ ọlọ́àpèsè fáwọn náà ọlọ́àpèsè fáwọn náà fẹ́ kó wọ́n ló wà ní pòsíṣẹ́ wọn kọ́ ṣáájú ọlọ́ àpèsè fún ọ̀nà ìwọ̀n náà mẹ́ṣe àbíwà wọ́pù nìkan tó ti rẹ ẹbọ̀ lọ́rùn a ní láti wà considerate agbọ́rọ̀ ṣàánú àwọn obìnrin káwọn obìnrin náà ṣàánú ara wa obìnrin ní a ní ọkọ mi èmi àti ẹnìkan ni àwọn tí wọ́n ní ọkọ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ ọ̀tá ní kó fẹ́ àwọn ẹ obìnrin pọ̀ ju ọkùnrin lọ àwọn ọdún kèfèrí tó ṣe pẹ́lò nínú wọn nǹkan tí àwọn náà gbógun ti tẹ́lẹ̀ nísìn wọ́n ti ń dẹ̀ lọ́dọ̀ wọn pé ẹ lè fẹ́ ju àwọn kan lọ torí pé wọ́n rí wípé àwọn ọmọbìnrin àwọn wọn lélẹ̀ tí wọ́n rẹ̀ ni tí ó fẹ́ wọn àwọn náà wọ́n ń dalé wú káàkiri ni wọ́n ń ba nǹkan jẹ́ káàkiri gbà wọ́n lọ́kọ̀ èmi ò lóyún àwọn onígbàdùn ọkọ̀ yìí ṣùgbọ́n wọn bá tó dáwà tí mú gbogbo àwọn nǹkan ẹ̀yìn so ẹnú ah, òpérà òbẹ́ lẹ́kan lọ́nu márùn-ún kó fi mi mẹ́rin kó fi mi eh, ó lè ṣe ṣùgbẹ́já ní àánú àwọn obìnrin káwa náà tọ́ra wá sí ipò yẹn kéèyàn kan fẹ́ ọmọ wa lóbìnrin wá òpé fi òun fẹ́ replace ó dẹ̀ replace ẹ̀ kò ń ṣe pé ready made husband ti wà nílẹ̀ tí ó ṣe kìíní tí ó fẹ́ so yóò tòun náà lọ dá dúró ní tí wà lẹ́ni tí ó ní lọ́kọ kò ríyàn ká pé so yóò wá di nǹkan ronú fún ni so a pẹ́ ma gbádùn ara mi ilé mi ilé iṣẹ́ ìṣúrù ìyàwó mẹ́jọ sí mi dáhùn ní ká mọ́ tẹ̀ márùn-ún tó máa lọ náà ó lè ṣe é

ìwọ náà máa bẹ ní ipò àwọn tí ó máa wọ ọkọ ní àfáàkà ti ń bá ọkùnrin kìyà obìnrin kan wọ́n bá ṣàwádà ìgbà ó yẹ kọ́kọ́ ẹ tí wọ́n fẹ́ àwọn o àtijọ́ ẹ̀ ni obìnrin ẹ ti èdè àbá ẹ̀ òwe èdè àbá ẹ̀ obìnrin ẹ̀ ọmọ tí ò ti dàgbà púpọ̀ lòun náà lẹ́yìn ìgbà tó ṣe gbó tó ṣe gbogbo ẹ̀ tó wọ́n sọ wá bà pé òun náà wọkọ̀ àbá ìgbà ló máa fẹ́ ọ ìwọ́n tó ti tọ́lé ọkọ̀ wo tó ti bímọ ní ìgbẹ́ tó lè fẹ́ ẹni tó ti níyàwó rí ni ó fẹ́rú wọ̀ yìí tí ó fẹ́ sí ìyàwó kejì wọ́n náà dẹ̀ ní òdẹ̀ sọpọ́tì ká fẹ́ ìyàwó kejì sọ́bọ̀ ni wọ́n ṣe fẹ́ lọ dá léwu tó bá dákẹ́ kò wọ́n ti aṣọ mú so kò jẹ́ bí àmì ẹ̀sìn jẹ́ wà láwàá náà náà. <laughs> Nam ìbéèrè ni pé ẹni tí ó níyàwó méjì tó bá délé ìyàwó kan ni ẹ ti gbóúnjẹ kalẹ̀. òun retí kó dé ó dé ọkọ̀ mi ẹ̀kú kò kò ṣe kìíní kan ó ti gbómi kalẹ̀ kí hàn fi wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkejì tẹ́wádé rẹ̀ kò gbóúnjẹ kalẹ̀ àbí ẹgbẹ́ kalẹ̀ ah, oúnjẹ yíwà lórí débò tòbó ọ ṣe dédé láàrin àwọn méjèèjì àkọ́kọ́ ni pé oúnjẹ ìyẹn ṣokó oúnjẹ kalẹ̀ dédé bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá fi owó oúnjẹ kalẹ̀ tó ṣe ojúṣe tó yẹ kó ṣe ó ń pín oorun bó ṣe yẹ kó pín tó tó ṣe íńtánẹ̀tì déédé ní tó ní ṣe pẹ̀lú àwọn méjèèjì yẹn ìfẹ́ ọkàn ló kù ẹni tó bá ṣe dáadáa síyàn ẹ̀mí náà máa fẹ́ ṣe dáadáa sẹ́yìn yẹn padà ọlọ́ọ̀bá ní wà láǹtẹ̀ tẹ̀síọ́rọ́ an ta'dilu bayna an-nisa'i walau haratu ọlọ́run ni a ní ẹ ṣe déédéé ṣùgbọ́n ẹ lè ṣe gbogbo déédéé láàrin àwọn obìnrin walau haratu kọ́lá kẹ́ṣe ìyànjú jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n pàlá ṣe ní ìlú kúlẹ̀lẹ̀ ẹ má fi sọ́dọ̀ obìnrin kan pátápátá pàtàdàrú akẹ́lùmọ́ so ìfẹ́ ọkàn kò fọ́síbù ká nífẹ̀ẹ́ ìyàwó bákan náà kò fọ́síbù ká nífẹ̀ẹ́ àwọn ọmọ wa bí ọmọ tó ṣe pópìnrin kan náà ló bí ìmọ̀ ìyá wọn èèyàn kan náà ìyá gbogbo wọn ó lè nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn bákan náà torí pé wàá rí nǹkan tó ṣe pé ó wù ẹ́ lára eléyìí nínú ọmọ rẹ gangan tó ṣe yí pé kò ríru quality yẹn lára ọmọ kejì ní kàbí 2005 bàbá kan sọ ó ní ohun tí wọ́n fẹ́ omi bí kò dá ní kankan kamara wọn èmi àti kamara wọn afáwọn àmì àwọ̀gá western mentality ló ń bẹ̀ jà bàbá béèrè bàbá ẹ mọ́bìrú ṣẹ́ ní girlfriend náà ah, ó lò ní girlfriend ah, tí òun yẹn bá tẹ̀ ń takọ àníyàwó méjì kò tọ́ sí mi lẹ́nu yìí níta ń ṣe èyí ni ìtòníyàwó méjì ṣe náà lẹ́ ń ṣe yẹn ẹ̀ńbóbìnrin ní láṣepọ̀ yàtọ̀ sí kí ni ìyàwó lé yìí ẹni tó bí àwọn méjì máa ń bóbìnrin ní láṣepọ̀ ṣùgbọ́n ó ṣe lọ́nà ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá fi kalẹ̀ kí lẹ̀ ń tàbí fún èyí tẹ̀sẹ̀ gbẹ̀ṣẹ̀ ni àbá béèrè béèrè kejì tó àbá ọmọ mẹ́rin lẹ ní ibi tí mo lọ rẹ̀ yẹn ọlọmọ mẹ́rin ọmọ ẹyọ kan ló yẹ kẹ́ bí ní kí so ìfẹ́ ọkàn ààrẹ sọ pé kó jẹ déédéé kò pọ́sibú ààrẹ ṣe a lè gbìyànjú o ṣùgbọ́n kò pọ́sibú torí pé délé ẹni tó sọ wípé à mo ti máa ń domi sílé wẹ̀ ẹwà wẹ̀ ẹtún wẹ̀ tán ló tún mú ó tún fi tó wà nínú ní lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ̀dé ó máa ń gbọ́ bọ́kìnì ó ń ṣe kìíní àtẹni tó ṣe pé kílẹ̀tẹ̀ ẹ̀kan disturb mi kílẹ̀tẹ̀ wà ń kọlẹ̀ kọ́ mi lórí ní táìmì náà jọdọ̀ bá tún pẹ́ débẹ̀ ìjọ mi nì tó méjèèjì ní kò lè rí bákan bákan nínú kíni nínú ọkàn yẹn sọ́rọ̀ ọ̀bọ̀ ò ní mú èèyàn sírò yẹn ni pé inú ọkàn yìí ẹni fẹ́ kan ju ìkejì lọ ṣùgbọ́n tó yẹ kẹ́ ṣe fún wọn ní nǹkan tí gbogbo èèyàn ń rí tó jẹ́ ojúṣe tó yẹ kẹ́ ṣe gangan ẹ̀ ṣe yẹn tó ló jẹ́ pé ẹ̀kọ́ owó àwọn mùsùlùmù gan tí ẹ kí ọkùnrin kó kọ́ ìfọ́kòdó fẹ́yàwó ẹ̀kọ́ ó wà ní ìsìláàmù gan ṣe kí obìnrin náà ní ìfọ́ ọkọ̀ lọ́pọ̀ ṣùgbọ́n tó ṣe láàmù ni pé àtọkùnrin ní o àtobìnrin wọn kọ́ ẹ̀kọ́ yìí yóò wá di pé kí ni gbọ́nmi sí orí òtó yóò máa ṣẹlẹ̀ nígbà tó wá di pé àwọlé àwọn èèyàn tí ó ti bá wa dá síjà náà nígbà síjà bá ṣẹlẹ̀ àwọn ilé inú gbẹ́sì ìwọ̀n gbẹ́sì kálukú kan mọ́ tó gbogbo ẹ̀ tí ó máa ta lóra wọn ní ẹwà rí gbogbo tẹ̀sán kalẹ̀ kò sẹ́ni tó àdírẹ́sì ọ̀rọ̀ yìí lọ́nà tó náà fẹ́ àdírẹ́sì tó kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam Sọlá. Thank

Nam ọ̀rọ̀ ìpàkẹ́ sọ ó lọ bẹ́ẹ̀ ní àwọn agbègbè kan orinlẹ̀ ìpé ìyàwó Aisha radiyallahu anha ó ti ta akọ ìyàwó kejì nípa tí àbí ó gbá dànù tí abọ́ yẹn lè fọ́ sàrẹ́sọ̀lá àtọ́lámi zára tí ó bùkù ìyá ojú owó ni o ṣùgbọ́n nígbà Muhammad ọ̀la àgbàkójẹ́ tó ní sùúrù púpọ̀ pẹ̀láwọ̀ lára wọn tí anábìrẹ̀ ṣe sùúrù pẹ̀lú jùlọ òmìyàwó àìsàn rọ̀jọ̀lá ọ̀hún torí pé bàbá náà ti jáde láyé éjì ojú eighteen lọ nígbà tí aná ti jáde láyé so ọjọ́ orí ìyàwó Aisha kéré náà mo tẹ̀jẹ̀ pọ́lọ́ ọba ní kí ẹ̀mí wọn gùn lẹ́yìn ikú anábíwá Muhammad ṣùgbọ́n kò ju bí eighteen years old lọ sanwó ti kúrò láyé ni wọ́n ń ṣe sùúrù pẹ̀lú ẹ̀ gan tó bá gbé ìṣe ọmọdé nígbà míì tó bá so lára ẹ̀ ní irú èyí yìí ṣùgbọ́n irú tánàbí ṣe ń sùúrù yẹn kò ṣe gbogbo ọkùnrin ní ó lè ṣe anábì jẹ́ kó pé fún nǹkan tó ṣe ó bá bọ́ alábọ́jẹ́ abọ́ ti tiẹ̀ ní ìwọ́n tán bá bẹ́ẹ̀ jẹ́ gbàgbọ́ abọ́ mi padà ó mú abọ́ ti tiẹ̀ tó dá ó fún ẹni tó labọ́ tí wọ́n fọ́ anábì dájọ́ ń lọ ṣùgbọ́n kò sọ di kéèsì ńláńlá ni mo ṣe máa ṣe ṣùgbọ́n ká nínú sábẹ́ ní ìní àá ti ẹ bẹ́ẹ̀ lónìí ó lè bínú ṣùgbọ́n obìnrin ní wọ́n ń ṣe mistéèkì ní a ní ẹ̀ ṣìbámẹ́bí ẹ̀yẹ̀wọ̀n tánàbì ọkọ̀ rẹ̀ ò kìí ṣànẹ́bì ìwọ náà dẹ̀ kìí ṣe àìṣà so tó bá fún abọ́ alábọ́ọ̀nì ọkùnrin ọkọ̀ lè mọ́ lè ṣe sùúrù bẹ́ẹ̀ ìyàwó Hafsa radiyallahu anha ìgbà tí anìkọ̀lá àti bàbá rẹ̀ Umar tó gbọ́ ipé information ó kàn án wípé anábì ti kọ àwọn ìyàwó ẹlẹ́ o umaru dẹ̀ ní ọmọ rẹ̀ hafsọ lára àwọn ìyàwó anábì sallallahu alaihi wasallam ó sáré gbọ́n tọ̀sí àzọgbẹ́ mo gbọ́ pé anábì ti kọ̀ nílẹ̀ tí mo máa ń sọ fún ọ̀nà ó máa kọ́ ṣe kejì ẹ̀yẹ pẹ̀pẹ́ anábì nífẹ̀ẹ́ rẹ̀ tí mo ṣe nífẹ̀ẹ́ tiẹ̀ lọ anábì ti dùn mi máa wọ̀ lára yìí òun ti anábì nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́nkọ́ṣe rẹ̀ ẹ̀tì bá dójú ẹ̀ nìkù so ó kàn sunkún ni ó kàn sunkún ni kó tó di pé ó padà wá gbọ́ pé kò ṣe má nẹ́bi kọ ìyàwó rẹ̀ lẹ̀ ìpè rúmọ̀ ni nǹkan ẹ̀ kí la fẹ́ lòun délé yìí ni pé ó mọ̀ kọ́kọ́kọ́ bá ní kọ́kọ́ gbọ́ ọmọ rẹ̀ ìpè tí mò ń sọ fún ọ òun ó mọ̀ lọ kọ́ ṣe kìíní so ìyàwó orúkọ̀ rọ̀dọ̀ láwọn àìmọ̀ ìgbà tí wọ́n rú sọ̀rọ̀ ó ti bá umaru tó jiyàn lórí ká ó bá mi jiyàn kankan kí ni àwọn yàwó àná nìkan mọ́ bá jiyàn ẹ̀ kí ni kankan tó wà wá ẹ̀ bá dra eléyìí lọ́rọ̀ tèmi o sotori náà ni àníṣọ́lá àtàlá ó ní àwọn àpèjúwe tó dáa ṣùgbọ́n so obìnrin ní ó fẹ́ wo bánàbí ṣe rọ pẹ̀lá obìnrin eléyìí ni yóò máa ṣe fọ́kọ rẹ̀ kò níjẹ́ kó lè gbélé ọkọ bẹ́ẹ̀ ni àwọn sàábé míì àwọn olè ṣe ru sùúrù rẹ̀ àwọn ọkọ tí wọ́n bá ń sọ lọ́wọ́ àwọn ìyàwó wa wọ́n ń ṣe kí ní ah, ànábìnúra ẹ̀nà wọn

so kò tẹ́bí àárín rẹ̀ ṣe jẹ́ ní wọ́n lọ́wọ́ àlọ́ náà. ṣé kéèyàn máa pé ọmọ kékeré méjì ní ọkọ àtìyàwó wọn láti kékeré ṣé nǹkan tí ṣẹlẹ̀ àfaramọ́ ní ṣẹlẹ̀ ò faramọ́ o ọ̀rọ̀ ìyàwó mi kò ń ṣe nǹkan tá fi ń o anamsọlá asálám ó salatu jiddu unna jiddu wa aslu unna jiddu ìkàmẹ́ta kan bẹ́ẹ̀ tẹ bá sọ lẹ́ni tó síríọ́sì ó síríọ́sì ẹ bá lẹ́sọ lẹ́ni tó ṣàwàdà ó síríọ́sì ètò ẹgbẹ́ mo fi ọmọ mi fún ẹ à àdéjọ́ pé ọmọ ìyàwó rẹ lọmọ yìí ìtumọ̀ ẹni pé kí o fi fún yẹn o àmọ́ ń ṣeré ní àánú kò síwé ẹni ìsìláàmù ni so à ń pè èèyàn níyàwó mi àṣà Yorùbá tí obìnrin bá ti délé tí wọ́n fi di ìyàwó gbogbo àwọn tó ń bẹ nílé àtàbúrò ọkọ àtẹ̀gbọ́n ọkọ káyánìkiri ìyàwó mi ẹ̀ẹ́ ẹni tó ní ìyàwó mọ́ rẹ̀ so à ń sọ pé ìyàwó mi àṣàlò bá ní islam ò gbà wọlé èèyàn kan náà ló wọ́n fẹ́ obìnrin lẹ́ẹ̀kan so àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ òun pe ìyàwó àbúrò àbíyàwó ẹ̀gbọ́n rẹ̀ òun pè ní ìyàwó mi bẹ́ẹ̀ ni ká ní eléyìí à ọkọ ara wọn ni wọ́n àbí ìyàwó ara wọn kìíní kan ni wọ́n à ń fi ṣàwàdà bí yóò bá ṣe máa ṣe pẹ̀lú bó ṣe jẹ́ wà rẹ̀ náà. Thank you náà káwá fẹ́ fẹ́ àwọn méjì olólà ọ̀fẹ́ àjò ṣé ká fẹ́ wọn sínú the same compound àbí ká fẹ́ wọn ká fẹ́ kan sí another street ìkan another street náà èyí tó lálàáfíà jù òní tàwárí kó yẹ kóró àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa lọ́rùn ẹni tó pé wàhálà yẹn ò bá ní sú kó kúrò bíbá yìí bóyá ìyàwó kan wà ní àgọ́ nígbà yìí ìkan wà ní ní ìsọ́lọ̀ so tó bá kúrò lálẹ́ nígbà yìí ó bá tún dọ̀la yóò lọ bẹ̀rẹ̀ yóò lọ bí lónìí yóò lọ bẹ̀rẹ̀ lọ́ta kọ́lọ́ntẹ́kẹ́mi náà gún ni so ìdààmú ni ṣùgbọ́n tó wá ní àkònílára ẹ̀kònílára náà nìyẹn tó tó lálàáfíà káwọn obìnrin wà lọ́tọ̀ọ̀tọ̀ ó ní àǹfààní títí ẹ̀ kan súnmọ́ra wọn náà ní àǹfààní títí ẹ̀ táwọn obìnrin bá súnmọ́ra wọn yóò jẹ́ kí ọkùnrin ó lè bójú tó gbogbo àwọn ọmọ wọn lẹ́ẹ̀kan náà wọ́n ṣe súnmọ́ra wọn sí ni ó ṣe lè rí àwọn ọmọ ẹ̀ mójú tó sí ṣùgbọ́n ọmọ kan wà ní kútú ẹnjí àwọn kan wà ní kìrìmì tó bá wà ní kútú ẹnjí ohun tó ṣẹlẹ̀ sáwọn ọmọ tó wà bí wáyé wọ́n lọ gbá bọ́ọ̀lù káàkiri jọ́ọ̀sán láti lọ sí ohun èyí tó mọ̀ ní èyí tó ń rí gbogbo gbà ìlú mọ̀ ní tó ṣẹlẹ̀ fáwọn akéde ó mọ̀ ibẹ̀ ẹ̀nà ọmọ mi ni ó ti rí ṣé tí wọ́n táwọn kankan tí ẹ̀ka yìí ṣé tí wọ́n sí torí púpọ̀ tí bàbá tó sì káì fún wọn lára ń jù ìyá náà níbi ó náà ti gbọ́jà lọ so kò tẹ́ni tí ó mójú táwọn ọmọ yẹn ní àsìkò gbà tí ọkùnrin ò bá sí ń bẹ́ẹ̀ ṣọ́ ẹgbókè every night ni ó dé yóò rí gbogbo wọn lójú ẹ̀ máa ká wọn ní bó ṣe wípé yóò kúrò compound ní possibly next compound ní yóò rí wọn dáadáa wọ́n ẹ̀ tí ó ń dà same building náà lẹ́wà léèyàn kan wà lókè èèyàn kan wà gbogbo wọn so ìyẹn dá ní ìmójútó ọmọ àwọn ìyàwó àwọn lè máa ń nífẹ̀ẹ́ súnmọ́ra torí pé obìnrin máa ń jowú sọ wọ́n lè mọ́ láìkẹ́ tó obìnrin afẹ́kọ́ ṣe káwọn jìnà síra wọn afẹ́dọ́rọ̀ bá ṣàánú lókùn tó ṣe pé ọkàn rẹ̀ rọ̀ fẹ́rá obìnrin bẹ́ tó ṣe pé ẹ nímọ̀ pé kí ni ìyàwó làwọn méjèèjì wọ́n ní bí ara wọn gan-an débi pé ọkọ gan lè máa ra àrùn wọn ó lè máa rí wọ̀ gan ibi tán nífẹ̀ẹ́ ara wọn ni ṣùgbọ́n ìpìlẹ̀ wo ni pé obìnrin wọn ń gbàkara wọn fẹ́ lárúbá mú pé wọ́n ní dọ́rà dọ́rà kò ní pé ẹni tó ní ní lára tí wọ́n ríra wọn àtẹni tó ní eléyìí lára fẹ́sẹ̀ǹtì eléyìí ìkejì kakún ìnira bẹ́lẹ̀ iná ṣe kakún ìnira torípé tó máa obìnrin pé pé èmi nìkan ní àtọkọ mi nìkan ṣùgbọ́n tí ọ̀nà kan ìbáwọ̀ dáadáa ọkọ mi nìkan tó ń sọ ẹ̀ tó wá kú ńkọ́ gbogbo ẹ̀tọ́ náà nìyẹn so èwo ló bá jù ó dìpẹ́ǹ lórí èyí tí èèyàn bá wò àǹkù tí èèyàn bá ti wò ní ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ́nìí ọmọ tí èèyàn bí ọlọ́wọ́ bó béèrè lọ́wọ́ yẹn bó lẹ́ ṣe tọ́ wọn ọlọ́wọ́ béèrè lọ́wọ́ yẹn bí yẹn ṣe tọ́ ọmọ èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti máa wo àwọn ọmọ yẹn gbogbo gba so angu yẹn pàtàkì àwọn angu yòókù náà láwọn àǹfààní títí wọn máa ṣe ní disadvantage tuntun ṣùgbọ́n èmi àwọn arípò rọrùn fún yẹn jù sẹlómi kò máa ní kéde ojoojúmọ́ ìyàwó kan wà níwà yìí kan wà ní kétu yóò lọ kétu lójoojúmọ́ náà yóò lọ wo àwọn tó wà ń bẹ̀yẹn kí ni wọ́n fi ẹ̀wọ̀n àwọn ọmọ bóun náà ṣe ṣe yóò tún wá sí àgọ́ náà yóò wo gbogbo ẹ̀ tó bá kú sí etí omi etí omi wá sí sí àwọn kan wà ní ẹgbẹ́ wọn lọ sí ilé ìwé bàbá ní láti fi ní kó fi ẹgbẹ́ omi yẹn tó máa lọ sí òkú ọmọ rẹ̀ àti kó jẹ́ pé bí ọba jà wá síbẹ̀ bàbá jà wọ́n ti kó ọmọ rẹ̀ eléyìí kò lẹ́sẹ̀ lẹ́nu islam tó ti lóòkó mọ́ òkú tó kú sí omi wọ́n á tún sí etí omi kò lẹ́sẹ̀ lẹ́ rárá lẹ́sẹ̀ lẹ́ wọ́n á tún síbi tí ó yẹ kán sí sí náà ni nígbà tí wọ́n bá ti rí òkú rẹ̀ wọ́n rí retrieve ni wọ́n á tún sí tẹ́ni tó pé ìkan etí omi náà gbọ́dọ̀ sí nǹkan sí ni eléyìí àwọn àjọ kan burúkú ni past question. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك